olùwàtìfẹ́ ọlọ́run níyì lórúkọ tèmi ń jẹ́ má máa kíra mi pè mí lọ́mọ òyì ọmọ ojúlé kan tó ṣèṣin lóore ọmọ jọ̀kọ̀tọ̀jọ̀kọ̀tọ̀ níkun àjìfà ẹ má rò pórí kí wọn lóńdó ni mò ń kí o rárá o abákùrẹ́ ní ìbá wọn tán bẹ̀ rárá o ìpínlẹ̀ kwara gangan ni mo ti wá èmi ò dẹ̀ ní bá wọn fọwọ́ sí júwèé lè pọ̀ sí mi bẹ́ẹ̀ ni torí pé ọmọ pàmò ìṣín gangan òun lè mí jẹ́ níbo ni pàmò ìṣín wà nípínlẹ̀ Kwara ló wà tẹ́bá ti Google ó wà lórí Google bẹ́ẹ̀ ni àwa náà kàwé àkà iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àkà iléèwé girama a sì bá wọn lọ sí iléèwé fáfitì níbi tí fáfi òpin ẹ̀kọ́ tì sí fálófòpin ẹ̀kọ́ tì síbẹ̀ ẹ̀ máa ṣàlàyé yẹn fún yín lọ́jọ́ iwájú iléèwé fásitì Adékúnlé Ajáṣin ti àkùngbá àkókó tó wà nípínlẹ̀ Ondo níbẹ̀ ni mo lọ mi sì lọ ìfẹ́ tí mo ní sí èdè Yorùbá ló jẹ́ kí n lọ kọ́ ẹ̀kọ́ nípa Yorùbá Yorùbá studies mo ni course tí mo lọ ṣe nílùú Adékúnlé Ajáṣe University láti ibẹ̀ náà ni a sì ti bẹ̀rẹ̀ kọ́ tó tiẹ̀ ṣe pé àṣetán nílé ìwé la ti ń ṣe àwọn nǹkan tó jọmọ́ ká sọ̀rọ̀ lórí amóhùnmáwòrán ká ṣeré orí ìtàgé ni ká gbédègbẹyọ̀ ni bẹ́ẹ̀ ni ká ṣe ààyè ògbìfọ̀ lọ́lọ́kùnjọ̀kan bẹ́ẹ̀ tí wòmí mo ń ṣàyàn ògbé fọ ìwé à ń ṣe ti sinimá à ń ṣe ti oríṣiríṣi nǹkan wọn náà ti bá wọn kópa nínú àwọn sinimá bíi mélòó kan torí mo lọ sí Remdel Film Academy tó wà nílùú Àkúrẹ́ òun ló jẹ́ kó dàbí ẹni wípé èdè ẹnu mi ó jọ tàwọn ará Oǹdó àbákùrẹ́ mo pẹ́ mbẹ̀ ni o wọ́n ní tí bá ti pẹ́ lára ọṣẹ ó di dandan kó ṣe kí ni ó di ọṣẹ òun náà ló fẹ́ ẹ wo ẹ̀yin aráalé ẹ ẹ alága àdúrà alága àjókòó yín tó jù ní lórí amóhùnmáwòrán Orísun gbogbo ọjọ́ Thursday lórí ojúmọ́ ire lẹ ti máa ń bá ojú ìpàdé níbi tá a ti máa ń ṣàlàyé kí ni nǹkan tó ge ṣíṣe jẹ́ gan kí ẹ má lọ máa lo colour block lọ sí pati ẹ mọ̀ pé mi ì ní gbà yẹn mọ́mì ẹ̀ yaran yín àwọn ohun tí èèyàn ti ẹ̀rí gan báwo lẹ ṣe ń tọ́jú wọn àwọn nǹkan tá a máa ń túwò nítorí fashion and style bẹ́ẹ̀ ni àwọn oge ìgbà yẹn bó ṣe ń yí báyé ṣe ń yí la ṣe ń bá wọn ṣe kí ni là ń bá wọn yí lèmi wá ń já yín sí i wọ́n ṣe ń kàn bá yẹn nísìn tẹ́ fi ní gbé last ní pàtí tẹ́ fẹ́ lọ yẹn kò wá tún tán síbẹ̀ wọn láwọn ọjọ́ bí ọjọ́ ìsinmi. orísun làgbà orísun lọ̀gá odò tó bá gbàgbé orísun ẹ̀ yorùbá sọ wípé ó máa gbẹ o ẹ mọ̀ pé àwa kọ́kọ́ dé bẹ́ẹ̀ ni a ń síwájú àwọn akẹgbẹ́ wa wọ́n ń bọ̀ lẹ́yìn ni lọ́jọ́kọjọ́ tó o bá ti wo orísun mi ìfẹ́ sọ fún ẹ̀ dàrẹ́tì pé counterfeit ló ń wò sọ́dọ̀ wà gangan lọ original kò sí ẹ́ báwo má yí kó mbẹ èmi ni mo sọ tó bá níta ló sọ unique alága tó posh respect my orí sìn.